بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أدعو بفو الله ẹ jẹ́ a tún dúpẹ́ fún ọlọ́run ọba ká dúpẹ́ náà dáadáa alhamdulillahi rabbil alamin a jẹ́rìí pé kò sí ọlọ́run mìíràn tíjọsìn tọ́ sí lẹ́yìn ọlọ́run ọba allah a sì jẹ́rìí wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni. ọlọ́run kó bá wa rọ̀jò ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ lórí ànábíwa Muhammad gbogbo àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ títí di ọjọ́ ẹ̀san mo wá tọrọ fún gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ní mọ́ṣáláṣí alálùbáríkà yìí ọlọ́run kó bá a san yín lẹ́san rẹ̀ o ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí yín o gbogbo tọ́lọ́run ọba ti fi dùn yín nínú ọlọ́run má fi bà yín nú jẹ́ ìlú nàìjíríà yìí ó yìí máa dáa pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọlọ́run á ràn wá lọ́wọ́ láti ṣe ń tó tọ́ kárí òdodo ká dáa mọ̀ kárí iná irọ́ kájìnà sí àwọn ìwà wo tó ṣe yí pé tá a bá bẹ̀rẹ̀ sí ní hù wọ́n gbogbo ohun tá à ń fẹ́ ni ó tó wa lọ́wọ́ mo kó wọn jọ wọ́n bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. fún gbogbo wa nínú jímọ̀ tèní 25 leadership habits that can assist us to become the greatest nation that we all desire. àwọn ìwà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan tí ẹ wá rí bá ṣe fẹ́ sọ yìí kó ní kálukú máa ronú oríire ara ẹ̀ ọlọ́run jẹ́ kí gbogbo aṣoríire tá bá ń sọ pé kí ìlú ó dáa ìtumọ̀ ẹ̀ ní pé kátùnbọ̀tán ẹnìkan kan wá dáa nígbà tá a bá pàdé ọlọ́run ọ̀rọ̀ ti nàìjíríà kiri ń bẹ nàìjíríà tẹ́ ń wò yìí kò lè wọ o nàìjíríà ò lè wà lìjánà wọ́n lè sọ pé nàìjíríà máa bọ̀ kò sí ti ń jẹ́ nàìjíríà àwa ọmọ nàìjíríà la fẹ́ wà lìjánà ọlọ́mọdé awọná so tá a bá ti wá ń sọ kó ní kálukú máa mú pé tèmi ni wọ́n ń sọ yìí ẹ má máa rí bí ìgbà tí wọ́n ń bá ẹnìkan sọ̀rọ̀ tó wà nípò gbogbo wa la wà nípò wọ́n bá ní ẹ̀yin alààyè dà àmànàwọ́ ipò kan nìyẹn torí àwọn kan bẹnu sàárè báyìí ipò náà ni ẹ̀yin tílẹ̀ ìnímọ́ bá dáa ẹ̀yin tẹ ìwà náà dánwó dáa àwa nìyẹn mama náwó lẹ́ẹ̀mẹ́wàá ni ẹ̀yin tọ́lọ́wọ́n bá ń wo kílẹ̀ ṣe ẹ̀yin dáa èyàn máa náwó ni ẹ̀yin táwọn màláíkà tí wọ́n ń kọṣẹ́ ẹ̀yin lẹ̀ tẹ́ẹ̀sì mọ̀ ẹ̀yin dáa ó yẹ ká máa náwó ni gbogbo ìgbà tá a bá ti nílùú dàrú òkè lóníkálukú ń wò wọn owó sálẹ̀ kí ni túmọ̀ ká máa wò sálẹ̀ àṣé tiwa ló yẹ kó kàn wá àṣé kò yẹ kọ́rọ̀ ọlọ́rọ̀ kàn wá kí ló dé tí tiwa máa kàn wá àṣé ìwé méjì ló wà ìwé ètò ọlọ́run táwa ó gbà lọ́wọ́ ọlọ́run ìwé ìtọ́lọ́run ni alukur'an ìwé táwa gangan fẹ́ tẹ́wọ́ gbà ńgbà bá jáde láyé tí wọ́n láwọn kan ń fọwọ́ ọ̀tún gbà àwọn kan ń fọwọ́ òsì gbà àṣewé yẹn ló yẹ kó tóbi lẹ́mìí wa ìwé kùránì dẹ́rí yẹn ìwé iṣẹ́ ìtọ́lọ́run nìyẹn iṣẹ́ tiwa ò sí ń bẹ̀ ìwé iṣẹ́ ìtọ́lọ́run náà ń pè ní kùránì ìwé iṣẹ́ ìtọ́lọ́run yẹn tá a bá mójútó ni ó ràn wá lọ́wọ́ láti jẹ́ kíṣẹ́ eré wọnú ìwé tiwa ìwé iṣẹ́ tọ́lọ́run yẹn ní júwe tí ó wà nínú ìwé wa tó bá wá rí ìwé tó fẹ́ gbà wà rí pọ́lọ́run ò ń di àbòsí àṣé fúnra wa láàfọwọ́ ara wa kọ ntá àmì láàfọwọ́ ara wa kọ ìntá fẹ́ kà wọ́n ni wàhúdí alìkítàbì فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá gbàwé náà wá ní irú ìwé wo leléyìí o tí òfin kankan lẹ̀ láìkọ́ tó bá ti ń complain nípa ìyànjú máa ní ọ̀gbẹ́ni tẹ́tí kó gbọ́ gbogbo tẹ́ni yẹn bá ṣe inú ìwé tiẹ̀ ló ń lọ ìwọ mójútó ohun tí ó wọnú ìwé tiẹ̀ òun la ṣe ń tara àṣìṣe ẹnìkan káwa náà wá máa ṣìṣe ọ mójútó tara rẹ ni ọlọ́run jẹ́ káwa ó ṣoríire o a máa bẹ̀rẹ̀ pẹ̀lú tó ń pè ní personal leadership àṣoníkálukú lọ́lọ́run ṣe láṣíwájú. La oníkálukú lọ́lọ́run ṣe ní olórí olórí fún kíni yẹn olórí fáwọn nǹkan tọ́lọ́run kó sọ́dọ̀ rẹ̀ kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyatihi àṣekà lóníkálukú mójútó tọ̀dọ̀ ara ẹ̀ ní aburú òlé sí ń gbòòrò kí ló kó tì wá ó kọ́ ṣàlàyé àwọn nǹkan kan fún wa ó láwọn nǹkan mẹ́ta kan ẹ má tẹ̀lé wọn o tẹ́ ẹ bá fẹ́ jẹ́ olóríire ẹ má tẹ̀lé àwọn nǹkan mẹ́ta ní suratu jásíà aya twenty three ó ní afárá ẹ̀ta mọ̀ ní tákàsá ìláàwó àwáàwò ẹ wá wo ẹni tó mú fẹ́ ẹnu rẹ̀ tó sọ ọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò fẹ́ ká tẹ̀lé fẹ́ ẹnu wa níwọ̀nba àgbà tí fẹ́ ẹnu wa bá ti takun tọ́lọ́wọ̀n bá ń fẹ́ ẹni tí ó ṣoríire láyé kò gbọ́dọ̀ sọ pé bí mo ṣe máa ṣe nǹkan mi rèé mùsùlùmí kì í sọ ní suratu ahzab aya thirty six ọlọ́run ní wàmà kánà lè mọ̀mínì wàlà mọ̀mínà kò mà tọ́ fún onígbàgbọ́ òdodo lọ́kùnrin kò sì tọ́ fún onígbàgbọ́ òdodo lóbìnrin ìzákọ́dọ̀ lọ́ọ̀ wọ́rọ̀ sùúlù amúrán tọ́lọ́run ọba àlékẹ́ lábá ti pàṣẹ pé báyìí ni kẹ́ ṣe nǹkan tó sì fi rán òjíṣẹ́ rẹ̀ à ń yakuna láhùnmọ̀lẹ̀ kẹyàrá kó wá ní báyìí ni mo fẹ́ ṣe tèmi. lára ń tí mú orí burúkú bá ìlú òun ni kí èèyàn máa tẹ̀lé fẹ́ẹ́nú rẹ̀ lọ́nà tó gbà yàtọ̀ sí tọ́lọ́hun fẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì tó láàgbọ́dọ̀ tẹ̀lé òun ni àṣà ìtọ́n ọ̀nà tó ya tó yára gbà sórí burúkú jù láyé ni kíyàn má gbà pé àṣetánì ń bẹ ọba àlékeọlá ó ní nígbà àyà rẹ wàyí máa yá zàgá nákàmínà ṣe ìtọ́ nọ́sgùn tí ìmọ̀ràn burúkú bá ti wá sígbà àyà rẹ tó yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá ń fẹ́ fasta'iz billah tètè sọ pé a'udhu billahi minash shaitani rajim èèyàn ṣẹ̀ ò fẹ́ dáríjì ló wá ń sọ pé má dáríjì o lẹ́mí ẹni bá dáríjì gbogbo ẹni tí máa ń sọ yí pé ẹ̀mí ọlọ́run ń bá mi sọ̀rọ̀ èṣù ló ń bá yín sọ̀rọ̀ kí ló fà á tọ́lọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kùránì ló máa lọ gbé ó ti sọ̀rọ̀ tiẹ̀ sínú kùránì ó ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ nínú alukùránì ó ní kúlẹ̀ àwòsù bìrábì náàsì di èmi ọlọ́run ọlọ́run àwọn èèyàn maliki náàsì ọba àwọn èèyàn ìláyè náàsì olúwa àwọn ènìyàn mínṣárì kúrò nínú aburú kíni wàsíwàsí lẹ́kànnás ròyíròyí àṣeìtáàni alẹ́zí yíwà síwísò fíṣò dórí náàs tó ń kó aburú sígbà àyà yín ó ń gbà yín nímọ̀ràn burúkú min al-jinnati wan-nas àṣetánì dáńsọ ó ń bẹnu àlìjànù ó ń bẹnu ọmọ èèyàn wàá rẹ lòmíì tó jẹ́ pé ọ̀rẹ́ ló fi ṣorí rẹ wájú Ọlọ́run nǹkan kẹta tá a gbọ́dọ̀ suratu Ahzab àyá kìíní má tẹ̀lé mùnáfìkì má dẹ̀ tẹ̀lé ó sọ fún àná sàṣálàm yá ayọ́ ànàbí ó ti wà ń bẹ̀. so tó bá ti ní wàlá tó tí ilé kàfìrí náà wà lè mọ̀nàfìkì kí la fi mọ mọ̀nàfìkì ó ti fún aláwọn àmì wọn o èèyàn sọ̀rọ̀ ẹ̀bà ló nírọ́ ó ló ti ní ìròyìn kan ní ìròyìn mọ̀nàfìkì ẹ má tún gbára lé mọ́ láyé gbogbo àwọn tó ń rí ìjákulẹ̀ wọ́n ń gbára léèyàn ní èèwọ̀ ní ká gbára léèyàn ọlọ́run ní ẹ má fura sí wọn ló sọ kò ní ẹ gbára lé wọn èmi ọlọ́run nìkan ni kẹ́ ẹ gbára lé ẹni bá gbára lọ́lọ́run kò ní jẹ̀bi tí ó fi kú ọmọ èèyàn wọn ní ẹ má fura sí o àmọ́ wọn ní ẹ gbára lé ìyàtọ̀ wà nù má fura sí yàn àti kó lọ gbára lé ó fún yàn ní contract ó jàǹbá àdéhùn ó ti ní ìwà kan nínú ìwà mọ̀nàfìkì kí ló wá wá èwo ló tún kù tó ń wá ó dìgbà tó bá gbé ẹwọ́ ní kòtò ó dán nǹkan mẹ́ta tá a gbọ́dọ̀ tẹ̀lé o if you want to activate our personal leadership onítẹ̀lé fẹ́nu onítẹ̀lé ṣèyí ṣọ̀hun àṣetáni òdẹ̀ nítẹ̀lé kẹfìrí àti mùnáfìkì pàápàá tí nǹkan bá ń gbà ẹ́ nímọ̀ràn tó ti yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá ń fẹ́ ẹ̀yin ẹ wò ń sìn ẹ̀mí ẹ̀ ń sọ fún ẹ pé kó o mówó olówó kó o mú owó olówó kó o mógún ológún ọlọ́run dẹ̀ ń sọ fún ẹ nínú Al-Qur'an wa man yuqashu nafsihi ẹnikẹ́ni tó bá kápá ojú kòkòrò rẹ̀ báwo láyíká òmólẹ́mọ́ fúnlẹ̀ òun àwọn èèyàn nìkan náà máa ṣoríire now ìbọ̀là wa ń lọ ńbẹ̀ tó ní kálukú máa mọ̀ pé aṣíwájú lòun gbogbo tó bá kó fún yín lẹ́ẹ̀ máa darí tẹ́ ẹ̀ bá ti darí ẹ̀ tó o bá ti lè jẹ́ aṣíwájú fún tọ́lọ̀ ń fún ẹ o tó ṣe aṣíwájú fún ọmọ ènìyàn kankan tó bá ti sọ ipò olórí má jáde o má jáde o tó o bá ti ṣaṣíwájú àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí ọlọ́run fún ẹ lẹ́nu ó wá ní wọlá síwájú ẹnu rẹ báwo ló ṣe máa mọ̀ lọ́wọ́ ní kùránì wà á rí gbogbo tí mo ní ẹnu gbọ́dọ̀ máa ṣe ẹnu rẹ ò ní fẹ́ ṣe o wà á rí gbogbo tí mo ní ẹnu ò gbọ́dọ̀ ṣe ìyẹn lẹ́nu rẹ fẹ́ ṣe o ọ wà fi ipá mú ẹnu rẹ kó ṣe ohun tọ́lọ́run yọ́nú sí. Si kẹnu rẹ má ṣe ohun tọ́lọ́run bínú sí níjọ́ tó o bá fipá mú ẹnu rẹ tó bá ń sòdodo òdàṣíwájú fẹ́nu yẹn níjọ́ tó o bá fipá mú ẹnu rẹ tó sọ òdodo òdàṣíwájú fẹ́nu rẹ níjọ́ tẹnu rẹ bá ti parọ́ ó dọmọ ẹ̀yìn fẹ́nu rẹ ó tó ṣaṣíwájú fẹ́ni kankan ẹnu rẹ ó fẹ́ ó fẹ́ ṣe ìlérí tí ò ní múṣẹ ìwọ rẹ pé irọ́ ìlérí yìí tó ṣe á múṣẹ mo ti láago mẹ́ta mò ń bọ̀ mo gbọ́dọ̀ lọ bẹ̀ láago mẹ́ta ẹnu rẹ ó fẹ́ fẹ́ ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́ndẹ sọ́nù suratu Hujurat ijtanibu kathiran mina dhann inna ba'da dhanni ismu wala tajassasu wala yaktab ba'dukum ba'da ayuhibbu ahadukum an yakula lahma akhihi maytan fakarihtumuhu má sọ̀rọ̀ ẹ̀yìn ẹni tó lágbára tó sọ fẹ́nu ẹ̀ pé ò ní sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ lágbájá tó fẹ́ sọ ikò ní bọ́ lẹ́nu rẹ ẹni yẹn la síwájú fẹ́nu náà you have the capacity to say no ẹni tó rí ṣe òun ló ti jẹ́ aṣíwájú ẹnu rẹ̀ àmẹ́ni tí ọ̀rọ̀ ẹ̀yìn tó ń dùn lẹ́nu rẹ̀ bíi meat pie irú eléyìí ó ti fẹ́ẹ̀lì ọmọlẹ́yìn ló jẹ́ fẹ́nu rẹ̀ ibi ẹnu rẹ̀ bá darí rẹ̀ ní darí rẹ̀ lọ iná sì ni ọlọ́mọ àṣewá lọ́mọ aná kò tó lo já síwájú ó kọ fẹ́nu rẹ kó má fẹ́ nìkan sí yẹ̀yẹ́ ìwọ kọ́ ló dára rẹ nínú jurat aya ẹlẹ́kọ̀kọ̀lá ó ní yáyọ ẹlẹ́dì iná àmọ̀nú èyí tẹ́ gbọ́n náà bá gbọ́ la yaskharu minkum la yaskharu qawmun an qawmin káwọn kan má fáwọn kan sí yẹ̀yẹ́ o àṣà yakunu khairan minhum wọ́n lè dáa jù yín lọ níwájú ọlọ́run ìwọ kọ́ ló dára rẹ o ìwọ kọ́ ló dìzáìn etí rẹ̀ ìwọ kọ́ ló design imú rẹ ìwọ kọ́ ló sọ bí tí ojú rẹ ó wà èmi ọlọ́run ni mo ṣe ọ bẹ́ẹ̀ má fẹnikẹ́ni sí yẹ̀yẹ́ ó pàṣẹ fẹ́nu yìí tabara àwọn méjì bóyá àárín wọn ti dán tẹ́lẹ̀ wọn wá ń jà ó ní wà ń tọ́ ìfàtà nímínálì mọ́mí ní nàkítàtà lu fàásìlíhù bẹ́yìnáwùmá ẹ bá ti ráwọn méjì tí wọ́n ń jà ẹ sáré lọ parí rẹ̀ fún wọn iṣẹ́ tó rán ẹnu yìí nìyẹn o kì í ṣe pé kí ẹnu kó a máa wá bí àárín wọn ṣe máa bàjẹ́ sí i ẹwù ẹnu nìkan ni mo mú látàárọ̀ o gbogbo ẹ̀ka ara rẹ pátá ló gbọ́dọ̀ jẹ́ aṣíwájú fún ojú rẹ ìwọ láṣíwájú ojú rẹ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé tá a bá ń ṣàdúrà alá méjì méjì ní gbígbà àdúrà ní gbígbà àdúrà ọwọ́ ọlọ́run ló wà bẹ́ẹ̀ ni ọlọ́run ní gbígbà àdúrà kan wà lọ́wọ́ tiẹ̀ náà gbígbà àdúrà kan wà lọ́wọ́ tiẹ̀ náà àwọn nǹkan kan wà tọ́lọ́run ò pè ọ́ dá sí fúnra ẹ̀ ló ṣe kò sí lọ́wọ́ rẹ̀ kò pè é sí nígbà tó fẹ́ dá ọ ó dá ẹ lóhùn fúnra rẹ̀ ó dá sánmà lóhùn fúnra rẹ̀ ó dálẹ̀ lóhùn fúnra rẹ̀ ìsọdóúnjẹ lóhùn fúnra rẹ̀ ó wá ní àmọ́ àwọn kan wà lọ́wọ́ tí yín náà o bí n bá sọ yẹ̀pẹ̀ díṣu ẹ gbìn iṣu o iṣu tó kọ́ dé ẹ bá a ní o fúnra mi mo ṣe o bẹ́ẹ̀ bá tún máa wá jẹṣu lọ jọmọ́ á ṣe kí ni á gbèṣu ẹ bá kàyà sí five hundred iṣu òní yọ àfikẹ́ gbèṣu ẹni bá sọ pé ọlọ́run jẹ́ kíkú káṣẹ́ eré mọ́ mi lọ́wọ́ méjì méjì ni o gbígbàdúrà ń bẹ lọ́wọ́ ọ̀wọ́ náà o ọmọ ṣiṣẹ́ eré ni o bàbá ṣiṣẹ́ eré láàárọ̀ tó ṣiṣẹ́ aburú lọ́sàn-án o sì mọ̀gbà tí kú ó dé ó lè káṣẹ́ aburú mọ́ ẹ lọ́wọ́ o ẹni tí ó mọ̀gbà tí kú ó tó sì fẹ́ kíkú káṣẹ́ rí mọ́hun lọ́wọ́ kí ni yóò máa ṣe jàmá ó máa ṣiṣẹ́ rẹ ni o wọ́n bá ní ọlọ́run má jẹ́ ń rí rìkúrì ọ̀ ní wòwò kú wo ni o ọlọ́run má jẹ́ ń rógun alákòóbá ọmọ bẹ́ẹ̀ ni rírìn ni o ọmọ bẹ́ẹ̀ ni rírìn ẹlòmíwà tẹ́kùn tó bá ti mú báyìí ọmọ wa mú ẹni gbígbàdúrà ń bẹ lọ́wọ́ rẹ̀ a nàìjíríà ó dáa àwa náà ó dáa ni o all sectors ẹ má yọ ẹnìkan kan lẹ̀ òbí ó bẹ̀rẹ̀ sí ní tọ́mọ rẹ̀ àwọn ọmọ tá a tọ́ náà ń gbé lu táyé o tẹ́bá sọ pé ìlú kan àwọn kan ń tàlù ẹ̀yin àgbàlagbà ti sọ sílẹ̀ ẹ lọ́mọ tá a bá ti tọ́ òun ní gbélé tá a kọ́ tà a máa máa bá àwọn àgbàlagbà ń wájú ni gbogbo àwọn òwe yẹn níbi tí ń ti ń wá ọgbẹ̀ta àbọ̀ǹgbẹ̀ta àmọ́ àkọlé ọ̀rọ̀ mi ni pé nàìjíríà yìí máa dáa níwọ̀n ọba àgbà tó ní kálukú bá mojú ṣe ẹ̀ ní o tèmi bá ń ba abìkan jẹ́ ní kọ́nà tán fèmi sí máa ní ẹ ọlọ́run jẹ́ ó dá ọlọ́run ní kò ní í dá o ní ìní gbọ́ o ọmọ tún ọ̀dọ̀ tiẹ̀ ṣe káwọn agency kọ̀ọ̀kan ẹ má lu sòpò wàlá tẹ́yìnú wàlá tààzànú wà á ń túmọ̀lẹ̀ àláwọ̀ náà ń kún tún mọ̀mìnì ọlọ́run ní ẹ má bànújẹ́ ẹ má ẹ̀yin lẹ́borí tẹ́ bá gbà mí gbọ́ kò sí ìlú tí ò níṣòro tiẹ̀ kò sí ìlú náà tí ò níṣòro tiẹ̀ tẹ́ bá débò míì ẹ máa rí páwọn àwọn èèyàn ló ṣe é gbogbo tẹ́ bá rí màláìkà kọ́ o màláìkà kọ́ ọlọ́run ò dá ìlú kan pẹ̀lú bíríìjì pé bíríìjì rèé o gbogbo ohun tó fi ń ṣe la ní ṣùgbọ́n àṣà pé ọdọọdún la mọ̀ tún ọ̀nà ṣe tá a rò pé yẹn ni ó jẹ́ aṣoríire ọlọ́run ní kò lè lé yín ní ẹ̀ lè lékún ní nǹkan kan jórí ibú lọ nínú ìjọba yìí ń sìn àwọn olóríire wà ń bẹ àwọn ìdàkejì sì wà ń bẹ ọlọ́run má ṣe wá lólórí ibú nínú ọlọ́pàá olóríire wà ń bẹ àwọn ìdàkejì wà ń bẹ ọlọ́run má ṣe wá lólórí ibú ẹni bá jókòó síbi ké máa pààyàn lẹ́kún ọlọ́run ní ẹkún lọ́ọ́ fi lògbésí ayé rẹ̀ ṣe rí ọlọ́run ní system kan lọ́wọ́ déédéé ni déédéé àwọn èèyàn ò mọ̀ pé tẹ́ ẹ bá fẹ́ rẹ́rìn láyé ẹ̀yin máa pààyàn lẹ́rìn ẹ̀ ní pẹ́ mọ́ rẹ́rìn ìwọ máa pa èèyàn lẹ́rìn ò ní pẹ́ mọ́ rẹ́rìn ṣùgbọ́n tó bá ní ara rẹ nìkan ló fẹ́ pa lẹ́rìn ò lè rẹ́rìn mo sọ kíní kan fún wọn lamẹ́ríkà tí mo lọ yìí mo ní ẹkó bàálùn fèrè 200 fèrè ẹgbẹ́ fèrè 200 sọ́wọ́ àwọn èèyàn gbàtẹ́ fún tán ẹni kó ní kálukú kọrúkọ ara rẹ̀ sí fèrè lọ́wọ́ èèyàn ọgọ́rùn-ún méjì adẹ̀ ti kọrúkọ sí lọ́ bá kó wọn sínú ọ́fíìsì ìmáàmù wọn ló ní kálukú ẹ lọ́ọ̀bẹ̀ kẹ́ mú fèrè yín bí gbogbo a ṣe èmi wá fèrè mi tìyín lẹ́yìn wá tìyín lẹ́yìn wá gbogbo fèrè tó wà ń bẹ̀ lábẹ́ tán ẹnìkan ò rí fèrè tiẹ̀ mú nígbà tó jẹ́ pé ìmọ̀ tara ẹni nìkan la gbé lọ nọ́bá ní yá ẹ tún jáde ẹ jáde ẹ jáde wọ́n tún fún wa ní fèrè two hundred àwa two hundred wọ́n tún ní ẹ̀kọ́ orúkọ sí ẹ dá sí kẹ́ ẹ wá wo bọ́lá ń ṣe ní kẹ́ ẹ wá fèrè ìdùnnú ọmọlàkejì nìdùnnú rẹ tó o bá ti rí fèrè ẹnìkan pariwo orúkọ rẹ kó o gbé e lé lọ́wọ́ láàrin ìṣẹ́jú márùn-ún oníkálukú ló gba fèrè rẹ̀. èmi ń lọ ọbẹ̀ i'm not gonna here is take my own my, my own share your own share nínú ìyà ni your own share tó fẹ́ lọ mú yẹn nínú iná ọlọ́run ni ẹ ní pààyàn lẹ́kún kẹrẹ́rìn láyé gbogbo oníkálukú tó wà pé òkè èmi ń sìn wọ́n ní kí n máa ta gàrí máa ṣe ìbàjẹ́ ń di gàrí yẹn èmi lásìmà ni wọ́n pè mí má pààyàn lẹ́kún ń di iṣẹ́ tó ń ṣe ó ti ṣẹlẹ̀ sẹ́mi gangan rí torí pé tẹ́lómi bá jáde ìbànújẹ́ ọmọ làkejì ló torí ẹ̀ jáde bí ọlọ́run jẹ́ kí wọ́n kó sí mi lọ́wọ́ mo ń lọ Lagos Island ìjọ yẹn ni eléyìí mi tẹ̀ tí wọnú gọ́fìmẹ̀ntì mi ìwà mọ̀nà bíi tí mò ń lọ mo wá dúró mo wá rí àwọn àwọn òṣìṣẹ́ local government àwọn tó yẹ pé traffic làwọn wà fún ọ̀dọ̀ wọn ni mo wá béèrè pé ibi báyìí ni mò ń lọ bí ṣe béèrè lọ́wọ́ ẹ̀ báyìí ó bá ṣílẹ̀kùn mọ́tò ló bá wọlé ó ní kí n máa lọ wájú àṣó ti mú mi nìyẹn lọ́dọ̀ tiẹ̀ ah mo sọ níwájú ọ̀gá wọn mo ní bàbá yìí ó lè ṣàdúrà kádùrà ẹ̀ gbà ṣó mọ̀ kí mo bí ẹni pé ibo lọ̀nà wà ó wá mú mi àbẹ́ ti gbélé tí mo sọ yìí ọlọ́run máa ṣàánú mi o ìwọ tí mo béèrè pé mo lọ̀nà wà ìwọ ló ló mú mi ó dá mi dúró o. ọlọ́run ní iná láàlá yóò yìí mọ́ bí kọ́mi hátà yóò yìí mọ́ bí àǹfúsì ọlọ́run tó bá ń sorí ibú orí ibú rẹ̀ yóò mọ́ lọ ni kódà kó bẹ òun ọlọ́run òun ò ní gbọ́ ó díjọ́ tó bá jáwọ́ nínú ìwà burúkú bá ṣe láǹdì ní airport báyìí gbogbo ọmọ nàìjíríà tá a jọ ń bọ̀ látọ̀hún aeroplane yìí ló bí five minutes ten minutes ó níwọ̀n tí ìgbé staircase dé bí ogun wọn ṣe gbọ́ báyìí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní rubbish àti délùú burúkú yẹn ni a ṣe gbogbo yàmáyàmá ọ̀rọ̀ mo ní mo wá ń wá àwọn tá a jọ ń sọ̀rọ̀ ìwọ ṣé amẹ́ríkà ló ti ń bọ̀ àwa ṣe thirty five minutes nínú pléènì rí tí wọn ò ṣílẹ̀kùn fún wa láti bọ́lẹ̀ ten minutes lẹ́yìn ṣé wọn gbé staircase dé ẹ ti fẹ́ ya wèrè ara ó mọ̀ pé nìkan ló wà in charge iṣẹ́ yẹn ṣé gbogbo nàìjíríà ni ó gbé staircase gbogbo ọmọ nàìjíríà kọ́ ẹnìkan ni òmọṣẹ́ rẹ̀ níṣẹ́ tó lọ́gá tí òmọṣẹ́ rẹ̀ níṣẹ́ ìkọ̀ọ̀kan bẹ́ẹ̀ la máa tún ṣe ẹ wà ní the best country in the world gbogbo ẹnu mo fi sọ kò jọ tí mo travel lọ tí mo travel bọ̀ tí n bá ti ń dé báyìí máa ní the best country in the world agbéra láti New Jersey tẹ́mọ̀ wọ́n ti kọ́kọ́ declare emergency because of severe weather weather yẹn ti ń wó igi ó ti ń wó igi àwádẹ́fẹ́ gbéra ní 9:15 9:15 lẹ́ka gbéra lálẹ́ weather tó ń wó igi lọ́wọ́ labájókòó sínú aeroplane wọn ò jẹ́ kí plane yẹn lọ until 11:30 kẹ́lẹ́mọ̀rú weather yẹn nígbàtà gbéra tán jọ mọ́ à ń bẹ lọ́hùn kí pléènì sáré padà sísàlẹ̀ ni gbàgà gbogbo gbàgà gbogbo òyìnbó tó ń wa pléènì nàìjíríà ti sọ fẹ́mi rí pé nínú gbogbo wẹ́dà tó wà láyé atẹ́gùn òkè nàìjíríà ni the best táwọn bá ń wa plane táwọn bá ń wa plane the best àṣé ìta máa ń pè ní eh, turbulence lọ́nà bí sí Àbújá sí Kánò àárín kankan ìjọ kan láti Paris gbogbo àwọn hostess àwọn tó máa ń pín oúnjẹ inú plane yẹn tẹmọ kan wọn máa ń pretend ibẹ̀ ní bẹ̀rù ọba wọn ìkan níjọ́ tá a rí aláya turbulence tó da gbogbo oúnjẹ nù hostess gan ọmọgbà tó dẹsẹ̀ mímú ní kò tán mo wá wò pé ẹsẹ̀ mi máa ló dì mú ìwọ náà mọ̀ pé ikú wà ah àsìkò ti lọ jímọ̀ láfẹ́ ìlú yìí ti dáa jù àwa lókù ká dáa ẹkú ráṣọ tí mo wọ̀ nígbà tí mo wà lọ́hùn àkànpọ̀ ní àwọ̀ ṣòkòtò bí mẹ́ta kó tó wọ̀ ṣòkòtò gángan tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ wàá bọ̀sẹ̀ wàá wọ̀ láì jẹ́ eégún nísìn mo ti rìn láti ilé mi dé mọ́ṣáláṣí nsìn mo rìn mo rìn bíi one and a half kilometers inú mi ń dùn ó lè rìn ó lè rìn lọ́hùn in fact téèyàn bá jalè tó bá já ẹ tó bá fẹ́ tó bá jalè tó jẹ́wọ́ ó yẹ kọ́kàn gbé ẹ lọ sí àárín ọ̀nà kọjá ẹlẹ́ pé má rìn lọ ó lè lo ten minutes kó tó sọ pé ẹ jẹ́ ń sọ bí tí mo gbé kinní yẹn sí ó máa gan ni àìmọye tó kú dànù àìmọye ọwọ́ tí wọ́n ń gé àìmọye arúgbó tó kú sínú ilé gbogbo nǹkan lọ́lọ́run fi hàn yín pé mo nífẹ̀ẹ́ yín atẹ́gùn burúkú kò ṣẹlẹ̀ ń bí ilẹ̀ lanu ó gbé wọn mì kò ṣẹlẹ̀ rí tsunami kò ṣẹlẹ̀ rí hurricane kò ṣẹlẹ̀ rí cyclone kò ṣẹlẹ̀ rí covid nineteen covid-19 ó yẹ̀yẹ́ gbogbo advanced nation they died in their millions in, in America in UK in France in Italy ọkùdànù àwọn táà ní nǹkan kan ju egbògi àwàlà wa ń dán láwọ́ ẹgbórúkọ lọ́ntún mi ìlú wa ò bàjẹ́ ẹnìkankan máa ro òyìn ìbùranù pẹ̀lú ìlú wa best nation láwà àwàlà ya criminal lẹ́yìn personal leadership gọ́sí ìdí tàbí ní ẹlídìí abẹ́ yín ẹlídìí gbogbo ara ni pé gbogbo ara wa ló máa jẹ́rìí takò wa ń jọ́gbìn dàlìkì àmọ́ àtàbẹ́ gbogbo wọn máa lẹ́nu ọwọ́ ó máa lẹ́nu wọn tí ní jẹ́rìí tó bá gbàwé ẹ̀ tó bá jiyàn tó bá fi gbàwé ìwé rẹ̀ tó níṣẹ́ mi kọ́ ọlọ́run wa activate yama nactimo aláàfùwá yìí ẹnu rẹ̀ ò sọ̀rọ̀ mọ́ látìgbà náà gbogbo ẹ̀ka ara rẹ̀ ni ó máa wá jẹ́wọ́ pé ah ah èmi ló fi ṣe ṣìnà èmi ló fi ṣe léyìí èmi ló fi gbé èmi ló fi rìn wà wá ní lima ṣahidtum alaina èyí ṣe ẹ̀yin ara mi ẹ̀yin ni mi ò fẹ́ kẹ́ ẹ wọ náà mo ṣe sọ pé ìwé mi kọ́ kí lè tẹ́ ẹ tún jẹ́rìí takò mí wọ́n wá ní ọlọ́run tó fún gbogbo nǹkan lẹ́nu láyé lóníkàwà náà máa sọ̀rọ̀ lénìí o bá ti fira rẹ pamọ́ ká má rí ká má mọ̀ gbà ṣe bákan náà alukur'an tí gbogbo ayé ò bá padà sídìí kùránì ayé ń tọ́ra wa ìwé tó tún ayé ṣe nìyẹn ìwé tí ó fàyè gbà olè ìwé tí ó fàyè gbà ọ̀dàlẹ̀ kò fàyè gbà corruption kò fàyè gbà káyíwé kò fàyè gbà àwọn lọ́yà onírọ́ kí lè ti kírímínà pọ̀ torí àwọn kírímínà àná àríyà tán fi jẹ wọ́n ní kírímínà èní ṣe ló ti wọ́ṣẹ́ crime tó bá fẹ́ jíyàn gbé sí ó yẹ kíyàn béèrè pé ẹjọ́ àwọn tá a gbọ́ pọ́n jíyàn gbé lánàá ibo náà wà wákàn rí pé gbogbo náà ń wọ pátí tí wọ́n ń ṣeré kiri owó ransom wọ́n ti ṣí tọlọ́pàá mọ́ wọ́n ti ṣí ti adájọ́ mọ́ wọ́n ti ṣí gbogbo ẹ̀ mọ́ àwọn tó dẹ̀ ń jiyàn gbé wọn máa fà ìjọ mi tán bá pè mí báyìí tí n bá lọ máa ní ọlọ́mà ṣàánú mi o máa gbọ́ kéjẹ̀ gbogbo mo tó ti ń lọ ó má lọ jẹ́ pé àwọn kidnapper ló ń pè yàn jọ mi báyìí torí pé ló ṣẹlẹ̀ wọ́n kidnap àwọn public àwọn ẹni ẹlẹ́ni àwọn yẹn kàn ṣe wáàsí kiri ni o àwọn àgbàlagbà ìgbà tán kidnap wọn tán wọn mọ̀ kẹ́tẹ̀ public ni wọ́n àwọn kidnapper wá ní ooo oh, we are sorry àmọ́ pé àfààní ooo oh. nǹkan tẹ́ máa ṣe ni pé ẹ bá wa ṣàdúrà méjì one káwọn ọ̀gá wa má béèrè owó tó pọ̀ lọ́wọ́ yín ẹ lè lọ lọ́fẹ̀ẹ́ o ẹlẹ́ẹ̀kejì kẹ́sì máa ṣàdúrà kọ́lọ́n jẹ́ ká fi ṣe fifty days náà lò pẹ̀lú wọn wọ́n náà kidnapper ò máa fá o twelve million ọgbà ọmọ afáwa kan láìpẹ́ yìí Mikael Ìkòròdú náà ti mú ọ ọ̀nà Ẹdó náà ti lọ gbowó kí ló fà á wọ́n bá mú ẹnìkan tá la fi jófin àwa náà là á dìde I'm a lawyer who specializes in bad cases ọlọ́mọ ṣe bíbẹ́ o ó lọ ka sóràtò nìsáyè láti àyà one oh five to one one two lọ́ọ̀yà ló ń bá sọ̀rọ̀. ọlọ́run ni wàlá takúnú lèlè káàhì ní iná kàsímà mo ṣe é léèwọ̀ lọ́ọ̀yà kankan gbọ́dọ̀ jẹ́ agbẹjọ́rò fẹ́ni tó dà dúró. ó ní mo wà pẹ̀lú yín níṣẹ́ ń bá yín ẹ lọ kábẹ̀ ẹ rí i pé Ah! ẹni tí ó ka kùránì ó àwọn máa mẹ́sì o isi yorùbá yìí tún nà máa láyà rí dọ́mínà lè kọlù ìgbà tó ń kọ ní tèmi ọlọ́run ò fẹ́ mo wà pẹ̀lú yín mo rí lọ́ni àántùm àwòláyì jàdáltùm àníhùn fil hayati dunya ìwọ ló ń gbèjà wọn láyé ń bí ta ni yóò gbèjà wọ àti wọn níwájú èmi ọlọ́njọ́ gbé dàlùkìyàmọ̀ ẹ lọ ká ó wà ń bẹ́ẹ̀ tọ́lọ́pàá bá parọ́ tí lọ́yà parọ́ ìtí crime ṣe pọ̀ mọ́ sọ fún yẹn o àwọn kan á tún jáde pé àwa ni ẹlẹ́rìí gbogbo ẹlẹ́rìí lọ́lọ́run bá sọ̀rọ̀ ní suratu nisa yáyà one thirty five tán bá ti pè é kó o wá jẹ́rìí èmi ọlọ́run ni kó o jẹ́rìí fún o má sọpọ́ọ̀tì ara ẹ̀ má sọpọ́ọ̀tì bàbá ẹ̀ má sọpọ́ọ̀tì ìyá ẹ̀ má sọpọ́ọ̀tì pátì rẹ̀ má sọ pé yàkúngà ní yá má sọ pé bàbá yẹn olówó ni mo ṣe fẹ́ sọpọ́ọ̀tì ẹ̀ alpha kiran ẹ má torí pé èèyàn jẹ́ olòṣì kẹ́ wá máa tako tẹ́ lọ Quran chapter five verse eight ọlọ́run ní wàlá yẹ́jìrì máa ń nàkún ṣànà àánú kọ́ omi má torí ọ̀tá tó wà láàrin wa àti ẹ̀ pé eléyìí ọmọ labour party ni ọlọ́run má jẹ́ ń sọ́pọ́ọ̀tì ẹ̀ ọlọ́run ní wàá jẹ́ ó bá ẹlẹ́rìí sọ̀rọ̀ ó bá adájọ́ sọ̀rọ̀ ó bá lọ́yà sọ̀rọ̀ ó bá ọlọ́pàá sọ̀rọ̀ tọ́rọ̀ bá wá dé court awakọ̀ adájọ́ olókùn tó fẹ́ gbowó tiẹ̀ ọlọ́run náà bá dájọ́ sọ̀rọ̀ Quran chapter two verse one eighty eight wàlá tákùlú àmúwálà kúnbẹ́ iná kúnbẹ̀ lè bá àti ẹni ìlú òdá ìlú òdá ìyí tí wọ́n fi bàlújẹ́ ló pọ̀ jù ẹ má jẹ owó ara yín lọ́nà àìtọ́ ìtàkùlù fàríkọ mínà àmúwálì násìbìlì ìsìn wàá tún ta àlàmú ogbowó ẹ̀yìn láti gbalẹ̀ onílẹ̀ láti gbogbo ológun láti gbọmọ ọlọ́mọ gbogbo yìí dìbò kẹ́ẹ̀ dìbò fẹ́yàn kan adájọ́ mẹ́ta lè ba gbogbo ẹ̀jẹ̀ láàrin ìṣẹ́jú kan wọ́n ní ẹgbẹ́ alákòókò ló wọlé o alákòókò ló lẹ́yìn kọrin kiri wọ́n bá fi gbẹ́jọ́ lọ síwájú àwọn adájọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó fún ọ ní 33 billion wọ́n á múwé fẹ́ni tó fún wọn lówó kó lọ kọrú judgment tó fẹ́ káwọn ká oye ìṣẹ̀lẹ̀ mo ń sọ fún yín acide hot lèmi máa sọ fún yín òsì tí ń jádájọ́ bọ́ọ̀ bá ti bẹ̀rù ọlọ́run olófo lòun náà ọ̀rọ̀ mi individually we have to change your personal integrity matters ask yourself ọmọ ìyá wa lamẹ́ríkà mú sọ fún ọ ó ti jí ọlọ́wà dọ́là ó ti jí ọlọ́wà dọ́là ó bíra rẹ kí ni dọ́là fẹ́ rà nínú gbogbo ìgbésí ayé mi ó fẹ́ ra extra hand ni àbí extra leg àbíwòye pọ̀ tó ti ra ojú extra sílé pàǹtí ló ń rà kò sí nǹkan kan bẹ̀ èlò ah, ti bàjẹ́ o one naira one dollar is one thousand eh, one dollar kilo kilo kò bá di one million naira one dollar kò affect ẹ̀sìn ọlọ́run rárá nítorí àwa ṣe rè èló lẹ́yọ̀ sànkẹ́ tó wọ mọ́ṣáláṣí jẹ̀mọ́ èló nìrun àṣùbà rákà mélòó ni èló nìrun zúrì èló ni ká sòdodo èló ni kéèyàn máa sòdodo how much ayé onírọ́ ló wọ́n ayé olódodo wọ́n èyí lónìí bẹ́ẹ̀ níbì kan àlewọ mọ́tò lọ ọlọ́run ò kọ́ mọ́bi tá a fẹ́ lọ mọ́ nìyẹn ìwọ̀n bá fi tẹ́sẹ̀ lérìn lè yóò máa lọ gbogbo bí kọ́ ló yẹ kó dé ẹ wọn jẹ́ ń lọ kí ẹ̀gbọ́n mi tó wà ní Mùṣín ìyẹn ni tẹlifóònù ṣe wà ẹ̀gbọ́n mi báwo ni ṣe wà òkè tó bá ní rárá ojú lọ̀rọ̀ wà wà ní ẹgbẹ́ whatsapp yẹn sí fídíò kí máa wojú yín sójú yín fọ́ ni èwo lójú lọ̀rọ̀ wà bẹ́lẹ̀ mi bá fẹ́ tọrọ owó lọ́wọ́ èèyàn á lórí tí n bá rí irọ́ ló pa ẹ tí ò ní fún ọ ní fún ọ bá rànjú wọn báyìí. torí ìdí èyí bẹ́ẹ̀ bá ń lọ ọbẹ̀ ẹ̀ lánìyàn rẹ̀ bákan náà ẹ bẹ̀rù ọlọ́run bákan náà ẹ gbára lé ọlọ́run ẹ dúró ṣinṣin mímí kan lè mí ẹ máa rò dáadáa nípa ọlọ́run ẹ ṣe sùúrù ẹni ìtẹ́lọ́rùn ayọ̀ ọkàn ọlọ́run ló ń pín ẹ máa dúpẹ́ fún tọ́lọ́run ṣe ẹ mọ̀ kí gbogbo nǹkan àdánwò ni ẹ máa ràn èèyàn lọ́wọ́ ọlọ́run ló ràn yín náà lọ́wọ́ ẹ wá máa palẹ̀ mọ́ ilẹ̀ ẹjọ́ kan bọ̀ wá mọ́ ilẹ̀ kan ti mọ́ lénìí ilẹ̀ àwọn kan ti mọ́ kò ní í ṣú lójú wọn ìjọ́ wo ni tèmi ń bọ̀ tílé oṣù lójú mi tí ò tún ní mọ́ lójú mi gbogbo ẹni bá ń ro eléyìí àti mú nǹkan oní nǹkan yóò ṣòro fún báàsì fún ní nǹkan kò rí nǹkan jẹ kò lè ronú ẹ̀ láàrin ìṣẹ́jú kan kò sí nǹkan tá máa jẹ o àwọn dókítà ní nǹkan tá à ń jẹ gan ló ń fa àìsàn ká rọra jẹ bàbá mi professor adétòrò wọ́n gba mo edé sàn ni ó ti lọ sanra ah ó ti rí bèmí kéèyàn ti rìn ní good health kéèyàn sanra disease ni iye wa tẹ bá mọ ìrìn tí mo ti rìn látànà mo sáré ń jádànù ni torí pé kó tó mọ̀ àní cholesterol abẹ́gbọ́ àwọn dókítà wọn ọ̀dá o ìwọ ló fọwọ́ rẹ kó jẹ́ o torí gbogbo nǹkan tó máa ń dùn yẹn ẹyin yẹn lọ sá fún ṣúgà poison ni ṣúgà àwọn tó máa multiply cancer tó bá dé nìyẹn o ẹ ó dùn ó dùn ó dùn ayé ò dùn omi kó tó jẹun mọ́mi bẹ́ẹ̀ ni tó fẹ́ kú sódà tí oúnjẹ díẹ̀ ló máa fẹ́ jẹ anábìwá Muhammad ó ní ẹ pín ikùn yín sọ́nà mẹ́ta ìdá kan mú mi ìdá kan jẹun ìdá kan máa mí kí ló ń fẹ́ fún ẹ ẹnìkan kò ní ṣe nǹkan kan fún ẹ eré orí igi àṣekọ ọmọ ẹyẹ gbogbo tẹ́ ń bá kiri àwọn bàbá yìí ti rí ibo ló fẹ́ lọ ibo ló fẹ́ lọ wàá fò sókè wàá sọ̀kalẹ̀ àdéhùn gidi nǹkan ọ̀rá páànù jọ wọn ẹ̀ra mọ́tò ẹ̀wá wo okó yẹ̀pẹ̀jọ wọn lọ kọ́lé ẹ̀wá wo ìwọ tó wá pẹ̀lú òfò tó lọ pẹ̀lú òfò ẹjá ṣe sùúrù tá a bá ń ṣàdúrà ká máa ṣe ti ń jẹ́ kádùá gbà sòdodo nítẹ́lọ́rùn ṣe sùúrù láyọ̀ ọkàn nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ in tó bá gbìn ló kà á ọmọ mi ọmọ mi ọmọ mi ọmọ mi lọ́ba adébítadé yìí bí yàn bá kó jẹ torí ọmọ ẹni owó ta ló kó jẹ owó ọmọ ọlọ́mọ àwọn ọmọ ọlọ́mọ tẹ́ kówó wọn jẹ ọ̀rí gbígbà èṣù yá ọwọ́ wọn lò ẹ̀yà àtọmọ yìí kò ráyé gbé mọ́ leave no one behind slogan Islam ni ẹ gbogbo ọmọ ọlọ́mọ tó bá tọ́ ó ṣe lè fi wà ní jọ́nà bí ọmọ tiẹ̀ náà ni àṣẹ wo ó fún ajá lómi ọlọ́run sọ́dọ̀ máa lè jọ́nà òun kọ́ ló bí ajá wá bọ́mọlàkejì ẹ ṣe máa jẹun ẹ wá bọ́mọlàkejì ṣe máa kàwé ẹ wá bọ́mọlàkejì ṣe máa kéwú ẹ wá bí ìyá oníyá báyé rẹ̀ ó ṣe dáa bàbá oníbàbá báyé rẹ̀ ó ṣe dáa ó wà rí báyé tiẹ̀ náà ṣe máa dáa lọ. ìdásọ́lé ni ọlọ́mọ ṣe lásán. أقول قال هذا استغفر الله لي There is hope for Nigeria if only we all can take personal responsibility. Activate the personal leadership in you avoid destructive habits and embark on productive productive habits allah used some people to make you what you are the religion is about using you for the benefit of others the moment you think that your role is to benefit yourself you start bringing destruction upon yourself therefore Let everyone activate his or her own personal leadership. And know that Allah subhanahu wa ta'ala will take you to account. Have the knowledge of the Quran. What you don't have, you cannot give. Emulate Prophet Muhammad. Sallallahu Alaihi Wasallam. That's the best leader. That's the model. No one will look at Muhammad and not succeed. Why are you complaining of hunger? He was hungry also. But today, he's the most successful person. Why are you complaining of the loss of your beloved ones? He lost his wife. He lost his children. He lost members of his family. He lost his uncle. He was driven out of his home. But today, no one is as successful as Muhammad. Why Allah tells you, When anything happens to you, you will say, Have I offended Allah? You always ask a very funny question Have I offended Allah? Did Muhammad offend Allah? Who is Allah's best friend? Anabi Muhammad. What is the evidence? He puts his name beside his own name. Anywhere you say, Ashadu an la ilaha illallah. The next thing you say is what? Ashadu anna Muhammad Rasulullah and he killed his children six times. So don't always think Allah hates you. Don't fall into depression over nothing. What, what, what is it that you have lost? What can human beings take away from you? They cannot take anything away from you except the nonsense of this world. Allah has given you what no one can give you. Who is your best donor? Did the person donated your tongue? Did the person donated your eyes? Your best donor is Allah. Allah gave you what no one can give you. All the money they are distributing, they, the money cannot buy anything. Is there one banker? Look at what that banker wrote. Look at the notes she wrote before dying in the toilet. That is not the life of a Muslim. A Muslim has a lot to think of. She said, Life is meaningless. I always make wrong decisions. I am tired of this world. And I have to kill myself now. She locked the door and they met her. She has taken sniper beginning. For what? What do they have? They have nothing. Can't you compare what Allah gave you to the nonsense in this world? You are alive. Some people are billionaires. They are fighting leukemia, cancer of the blood. Where is Akeredolu? He, was a governor. All the money in Ondo State could not bring him to life. And I'm not making jest of him. We are making reference. Where is Yaradua? all the money in Nigeria could not bring him back to life. You don't know that the life Allah gave you is more important than all this nonsense you are looking at. Meanwhile, Allah is busy expecting that you worship Him. You, you are busy asking for more. Go around this estate. You see houses standing without their owners. If you want house, let them tell you the owners of the flats Many of them are dead. All the vehicles on the road, many of the owners are dead. What is the evidence? If we bury anyone, there's no graveyard to bury vehicle. I mean, so all the people were buried, their vehicles are there causing traffic jam. You will leave everything in this world. If it's children, look at children. See children. Their parents are gone. Go and ask everybody here. Many of their parents are gone. If you don't have an example, I am an example. My father and mother, they are gone. So what are you talking about? One day they are going to look at my children and say, Where's your father? They say, He's gone. If tó my law, you have a para ẹ̀ sí. Create time to meet your Lord. What he will ask you is not all these things you are looking for. He will ask you about ibadah, your salat, your zakat, your fasting, your Quran, your Muhammad, your truthfulness, your patience, your askar, your contentment, how you benefited others, how you brought smiles upon people's upon people's faces, not uh, how many things you have. ọlọ́run wa lọ́wọ́ bàbá ní kọ́lọ́run tún lu ìṣe àfi ká wa fúnra wa túnra wa ṣe mo sọ lẹ́ẹ̀kan pé abáṣu láyé ni àmọ́gbà tó ti ṣe yẹn ó ní ètò kan tẹ bá tó ń wá iṣu ẹ̀ẹ́gbẹ́ iṣu so tó bá ń wá káyé ẹ̀dá wà á wù àárẹ̀ ọlọ́run ọba lẹ́kìn ọlá àtúnṣàdúrà lẹ́ẹ̀kan sí ìlú wa nàìjíríà ọlọ́run ràn lọ́wọ́ láti túnṣe ilé ẹnìkankan wa ràn wá lọ́wọ́ láti túnṣe àwọn ọmọ ẹnìkankan wa má fi wọ́n pa wá lẹ́kùn gbogbo tínú wa ti dùn sí ọlọ́ má fi bà wá nú jẹ́ ẹni wa yóò dá àjà náà lọ ọ̀la wa yóò dá àjẹ́ nílọ apadà sí aburú ọlọ́ má jẹ́ òtọ́ sí wa gbogbo àwọn àgbàlagbà táwọn òyìn ọlọ́ba lọ́rọ̀ ẹ̀mí wọn má jẹ́ kí ojú wọn ó rí ìbànújẹ́ àwa ọmọdé ọlọ́nkùn wa lẹ́mí tá a bá dàgbà ọlọ́run má jẹ́ àfi ẹ̀sìn pa ìtàn àìmí náà kírun rí ọlọ́run má jẹ́ wọnú ọ̀rọ̀ wa má jẹ́ àjọra wa lójú wájú ọlọ́run síwá lọ́mọlẹ́yìn anábì Muhammad ẹni ara ẹni ń owó ọlọ́run tí gba ẹ̀sìn lọ́wọ́ wa ọlọ́run ẹni fẹ́ kọ́lé ilé alálùbáríkà ọlọ́run kọ́ fún wa ẹni fẹ́ bímọ ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ọlọ́run fún wa gbogbo ẹ̀yin tẹ́ ti bímọ ọlọ́run ó la àwọn ọmọ yín lọ́wọ́ àwọn eléṣù Rabbana taqabbal minna innaka anta sami'ul alim wa tub alayna ya maulana innaka anta tawwabur rahim Rabbana afrigh alayna sabran wa thabbit aqdamana وانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا أرحم الراحمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك قوموا إلى صلاتكم يرحمكم